من أبو حاب رحمه الله تعالى باب تي أنقلوا باب تي أنقلوا إتما آية لندني ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك لتجارة عليكم قل واني والنبي أولي أمتي àwọn rò pé àwọn ní ìgbàgbọ́ pẹ̀lú etí ọlọ́run bá sọ̀kalẹ̀ fún wa nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam tó gbọ́ sí pé nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìdájọ́ láyé wọ́n máa dá padà síbò míì wọn ní ìdájọ́ pẹ̀lú òfin ọlọ́run bá. so ibi tí a bí wọ́n kéwòn. sọ pé nazalat aya tá a sọ yìí tá a sọ yìí wọ́n ló sọ kalẹ̀ yẹn pé sábàbù tí wọ́n náà lè sọ aya yìí kalẹ̀ ni pé yóò rọ̀jù lẹ́yìn nípa àwọn arákùnrin méjì ká sọ mọ́ àwọn méjì ń gbà ní. فقال أحدهما فرافع إلى النبي صلى الله عليه وسلم وقال الآن وكاب بن أشرف because wọ́n sọ pé ọ̀rọ̀ yìí ẹ̀yà jágbélé sọ́dọ̀ alẹ́bí Muhammad ìkànnì ọ̀dọ̀ káàbù lágbègbè gbogbo ọmọ aṣọ ìyẹ́gbé ìyàwó bí súnmọ́ tọ́lọ́fà ilẹ̀ àwọn. وقد عاد الجن وقد تمام فذكر له أحدهم القصة كان وما أما سنقصة الله لما في جوي بين بيتي فقال للذي لم يرضى برسول الله صلى الله عليه وسلم كذلك مرة له أن تلموا وياكم ينسي kámẹ́lì ọba àwọn adájọ́ náà ni wọ́n gbé pèpè sí pẹ́ẹ́lí yìí sọ bẹ́ẹ̀ náà lórí kọ́ọ̀lá náà wọ́n ní bẹ́ẹ̀ ni ṣàgbọ́rọ́ bá wò ètò ṣàkóṣálà wọ́n ní apá owó wà á ẹnìyẹn náà. ìgbà tí ó ká ní àwọn ìwé wọn pariwo ah, ah fún ìṣẹ̀lẹ̀ ah mo ra àwọn eléyìí fún ọgbẹ́ tó kó nu mùsùlùmí lọ́nà wa sọ ayé kalẹ̀ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. ilé yìí sọ fún wa pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. òfin tí ó bá gbé kalẹ̀ ẹjọ́ rẹ̀ yálà ń bẹ láyé àbí òsín láyé àgbọ̀rọ̀ tako kìkì dá alámàrí wa padà sọ́dọ̀ anábìwá Muhammad. ẹ̀yẹ́ pé alámàrí ìtẹ̀mí wa. bẹ́ẹ̀ ń fa nǹkan kan náà ni ojú ọ̀rọ̀ ẹ̀sìn ni ojú ọ̀rọ̀ ayé náà ni kan ẹja lọ síbi tí alági sọ kéèyàn wá yarí wà sí burúkú àná nítorí pé nìyẹn ò nígbàgbọ́ náà ní Muhammad sallallahu alayhi wa sallam ta sallallahu alayhi wa sallam ìmá ń pè ní mùsùlùmí di ẹ̀bá ní sáà nẹ́bí wúre wọn ni àá bá nẹ́bí kan bá ń bẹ láyé lónìí èyí kan yóò yí padà ànábì wọn bá ń bẹ láyé lónìí èyí tẹ́ sọ yìí orúkọ ànábì kò tí ì sí lásìkò tẹkinọ́lọ́jì ni orúkọ ànábì ọ̀làjú ni orúkọ ànábì àsìkò tó wá báyìí lélẹ́yìí so ká gbà pé àwọn tá a jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ nígbà pé gbogbo ohun tí ànábì sọ̀rọ̀ gbogbo tó máa ń ṣẹlẹ̀ lọ́ọ́ lónìí òun náà ló lẹ́tọ̀ọ́ láti náà dá ọ̀rọ̀ ànábì Muhammad ká máa dá padà sí inú rẹ̀ olúwa nípa ìntànà gbà àtúntò ṣe é ẹrù búrú ìlọ̀lọ́ ìwọ̀ rọ̀ṣù. olúwa ní bẹ́ẹ̀ bá ń ṣe nǹfanfà bẹ́ẹ̀ bá ń ṣe nǹfanfà níbi nǹkan kan. olúwa ní bẹ́ẹ̀ ń ṣe nǹfanfà lélẹ́rí òun ni ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run. olúwa ní in kuntum tu'minuna billahi wal yawmil akhir ìgbàgbọ́ tẹ́lẹ̀ nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run àtọ́jú àlìkìyàmọ̀ kálílò tọ́ ni o ṣé èsì kẹ́ ń tanra yín gbogbo tí a bá ti ń sin pàǹfà lélẹ́rí ẹ̀dá padà sọ́dọ̀ ọ̀nà méjì ilallahi wa ila rasul ọ̀sọ́dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wa so ó yẹ ká Ànábì pàtàkì púpọ̀ Ànábì pàtàkì púpọ̀ bẹ́ẹ̀ nìkan máa ń sọ fún wa pé àtìbọ́rọ̀ Ànábì ni ìdìbò Ànábì ló sọ ẹni ọmọ ti ń sọ ni o. ó bá ń gbọ́ pẹ́ nìkan pẹ́lá àdìbá ọ̀gbọ̀gbọ́rọ̀ ànábì ni ọ̀rọ̀ ànábì yẹn bì gan ọlọ́run ọba ló ti fún bẹ́ẹ̀ nípa pé pé gan báyìí àti ọlọ́run bá náà bá ọ̀rọ̀ rẹ̀ ọgbà ni bákan ni bá bákan náà ni ọlọ́run ló gbọ́ fún ibi tá a ti lè máa sọ pé ẹyọ ẹ ẹ kágbọ̀n pé agbànábì gbọ́nu kì í ṣe mọ̀lúbi rẹ̀ kágbà pé àṣẹ tí ọlọ́run bá pa nínú alukoran tánàbí ló bá pa àṣẹ níbi hadith rẹ̀ kágbà pé ọgbà náà ni bẹ́ẹ̀ náà ni tí ọlọ́run bá kọ̀ fún wa pé ọ̀sìn gbọ́ báyìí kọ̀ fún wa lọ́nà bẹ́ẹ̀ bákan náà ni. anabi sallallahu alayhi wa sallam yìí anabi sallallahu alayhi wa sallam ẹ máa ra àwọn èèyàn báwọn èèyàn bá ń lọ lọ tí wọ́n lọ kọ́ ọ̀rọ̀ bá a ti dòkúta ń bọ̀ yìí kí wọ́n lọ kọ́ nípa ọ̀rọ̀ anábì bá a ti máa lọ àwọn ọ̀nà míì ni òun sì jókòó lẹ́nu ọ̀nà rẹ̀ yóò ni máa wá mú ọ̀rọ̀ ba ìdájọ́ alámọ̀rí ẹ̀sìn kan àbárọ̀ ayé ah, wa alukóran lè mú wa àwọn yẹn ń sọ gan o ti alukóran là fẹ́ ẹ dàgbà sọ lọ kí ló jẹ́ àmọ́ pa alukóran ní alukóran ni ìgbà àdìsí anábì náà ló júwe alukóran fún wa pé alukóran ti bẹ̀ lọ́wọ́ wa yìí tí ó bá ní sí yìí anábì sallallahu alaihi wasallam ni ẹ má dá wọn lóhùn anábì ní tèmi anábì bá ṣe léwọ̀ àti ntọ́ ọlọ́run náà bá ṣe léwọ̀ anábì lọ́gbàá ni sallallahu alaihi wasallam so kájẹ́ kí lẹ́bù ìmọ̀ni wa kájẹ́ kó tó báyìí àtàjẹ́ mùsùlùmí òjíṣẹ́ ọlọ́ọ̀lá ní Muhammad olúwa ti kílẹ̀ rẹ̀ ó ti ó ti fọ́ mọ́ pé wà má yẹn tukù anil hawa ẹni tí mo rántí yín o kò ní sọ̀rọ̀ fẹ́nu kò ní sọ̀rọ̀ tí ó fẹ́fẹ́ rẹ̀ ẹni àkówá roko sọ́dọ̀ ara rẹ̀ àwọn òjò àwa olúwa ti fọ́ mọ́ kò ní rí ní àyà tó ta kó nínú Al-Qur'an tó bò náà wí kó má sọ ọ́ bí kan láka tán nísìn yá ayú ànàbí ẹ́ yá ayú ànàbí lima tuharrim ma ahallallahu lak bọ́lá ń ti gbé wá nínú àkùrá sí bọ́lá ń ti gbé bọ́lá ń ti fi ọ̀nà ìdìbò yìí lù sí gbọ́nà ló gbé fáwọn náà ẹ́ ìgbà gbọ́ abasa wa tawalla ẹ́ nínú àwọn ayé àtọ́lọ́ mi bá nàbí wo direct nù àá abasa ó sì fajú ó sì bá báwí wa tawalla ó sì yẹ́yìn bánábì ò bá wọn sọ̀rọ̀ fẹ́ inú ni ànábì ò ní rìpọ́tù tẹ́tí ń bá wí sọ̀rọ̀ta jẹ́ mùsùlùmí agbọ̀rọ̀ ní trust sínú ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam fi ànábì tó pàṣẹ fún wa ànábì tó dájọ́ fún wa pé tá à ń bá ń sin fanfa lérí ẹ̀ yálà ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí ó sọ̀rọ̀ ẹ̀sìn à ó tọ́ka dá pàlà sọ́jọ́ ànábì Muhammad àyà yìí wọ́n sọ fún wa pé gbogbo ẹni tí ò bá wá máa dá ọ̀rọ̀ rẹ̀ padà ìtàn bá ń fà tí ò máa dá padà sọ́dọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam tó tẹ́lọ́rùn ìwé ẹni bẹ́ẹ̀ wọ́n kàn ń rò fáwọn nígbàgbọ́ pẹ̀lú ta sọ̀kalẹ̀ fún anabi ti alukur'an irọ́ ni wọ́n bá gbọ́ sọ̀kọ́lọ́ bá ti à ń káfíìrì o gbogbo orú nǹkan báyìí ó lè sọ̀rọ̀ di káfíìrì ní iwájú ọlọ́ọ̀ba wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi السلام عليكم ورحمة الله وبركاته